وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أدعوك فورا وبا إكي ولواتي صلاة له قام بأسواجه محمد صلى الله عليه وآله وسلم gbogbo àwọn ará ilé ànábì àwọn sọ̀hábà ànábì àbí ọlọ́run bá kó fi ìkẹ́yìn kò fi kárí gbogbo wọn náà o wọ́n tí à ń gbọ́ra wa lórí ìjòkó ẹlẹ́ẹ̀kọkàndínlógún ẹni pé nineteen halqa nineteen lórí tíra al-usul lè shaykh al-islam muhammad bin abdul rahimahullah náà ni àjòkó yìí akiri wa pé asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. tíra náà ibi tí a bá dé ibi tí ṣèkà sí ń ṣe àwọn àlàyé àwọn nǹkan tó ń jẹ́ ẹ̀sìn tó yẹ pé èèyàn gbọ́dọ̀ gbé fún ẹlòmíì àfi Allah subhanahu wa ta'ala nìkan. òun náà ni al-istighatha al-isti'aza isti'aza la kà ní ìjẹ́jọ́ ìyẹn ni pé ìwà ìṣọ̀ al-istighatha náà ni ibi tí àwa fẹ́ tún wò lónìí sheikh muhammad ibn abdulwahab rahimahullah wọ́n ní wal istighatha aw wa dalilu al-istighatha qawluhu ta'ala istastaghithuna rabbakum fastajaba lakum olùwọ́ba ní wọ́n ní ẹ̀rí tó wà fún istigọ́fà òun náà ni pé ọlọ́wọ́n bá sọ pé istastaghithuna rabbakum fastajaba lakum nígbà tí ẹ̀ ń wá ìrànwọ́ ẹ̀ ń wá gbàmí gbàmí kalẹ̀ nítorí pé ní àlẹ́ istigọ́fà òun náà ni kíké gbàmí gbàmí o kíkí gbàmígbàmí náà ni wọ́n fi kàlàyé ńgbà tó ń ṣàlàyé ìsìtẹ̀gbọ́sà wọ́n ní àlìsìtẹ̀gbọ́sà fílẹ̀ àkẹ́kọ̀ọ́ náwó ìmìnà dùà ẹ̀yà kan lòun náà lára àdúà ní ìsìtẹ̀gbọ́sà wa àwọn fọ̀dọ̀ àwọ̀ àmú ní ń jẹ́ ẹ̀tín ànáwó ìtọ́lẹ̀ lèmẹ̀fà wọ̀dáfọ́ ìlmọ̀dọ̀rọ̀ wàlìsìtẹ̀gbọ́sà tó àkọ́l من جهة الدفع الشدة والمضرة سوني ara ẹ̀yà kan nínú àdúrà iná ní ìsẹ̀gọ́ta dé kẹ́ gbà mí kẹ́ ọmọ lòlẹ́ kí gbà mí gbà mí kí gbà mí gbà mí ìṣòro lọ́bẹ̀ ní tí kò kí ń ṣe ọlọ́run ọba ìkégbàmígbà ní ìṣòro là ń pè ní al-istighatha wọ́n wá ní àdúrà lòun náà àmọ́ àdúrà kan tó wá wà ọ̀fẹ́ ju òun lọ nítumọ̀ torí ta bá ní pé àdúrà àdúrà ọ̀nà méjì lòun máa ń ṣiṣẹ́ dé yóò ṣiṣẹ́ débi pé èèyàn ń wá oore tuntun lọ́dọ̀ ọlọ́run àdúrà òṣìṣẹ́ débi pé èèyàn ń wá ìdáàbòbò lọ́dọ̀ ọlọ́run ọba sọ àdúrà nìyẹn àmọ́ ìsìgọ́fà wọ́n ní àkọ́sù mìǹjì àti dáfẹ́ ṣèdá wal òun fúyẹ́ látara pé kí ni ọ̀nà nípa ìwá ìdáàbòbò lórí ìṣòro tó bá ṣẹlẹ̀ fihàn òun nìkan ní ìsìgọ́fà máa ń bá lọ kí n tó tún wà láyé ṣe dáadáa tábà ní àdúrà òun wà general àwọn tábà ní ìsègọ́sà òun wà special ìsègọ́sà àdúrà ni so àdúrà wa ni òun lè jẹ́ oore ó lè jẹ́ pé èèyàn fi ń dá èèyàn fẹ́ fa oore pọ́lọ́ ń ṣoore fún mi èèyàn fẹ́ fa pé ọlọ́run mẹ́jẹ burú ṣe ni àmọ́ ìsègọ́sà ní tiẹ̀ òun ní í ṣe pẹ̀lú ìfẹ́ ká burú ọlọ́run dáàbò wò níbi aburú ntí ń jẹ́ istighosanu. sheikh islam ibn taymiya rahimahullah àwọn aṣàlàyé ntí ń jẹ́ istighosa nínú tírà wọn tó ń pè ní ar-raddu ala bakri wọ́n ní al-istighosatu hiya talabu kashfi shidda hiya talabu kashfi shidda wọ́n ní kí wá pé yẹn fẹ́ kí ìṣòro kan kó kù fún yàn ìyẹn ń kí ìṣòro kó kú fún yẹn kéèyàn là nínú ìṣòro kí ìṣòro jìnnà síyàn ìṣòro tó ti ṣẹlẹ̀ síyàn kó dá ọ dúró kí ìṣòro kù nínú ìgbésí ayé yàn. fàkúlù máa ń da ẹ̀ẹ́mẹ́ yìí tàn sheikh islam tèmi àlóbẹ̀ o ń tẹ́ bá rí gbogbo ẹni tó bá ń gbé tó bá ń pe òkú tó ti kú. àwọ̀gá ìbàn àbí ń pe ẹni tí ò sí nítòsí rẹ̀ minal anbiya bóyá nàbí ọlọ́run ọba ló ń pè ní wàsọ̀rẹ̀ ṣín ẹni rẹ̀ kan ló ń pè ní àwùdà ẹlmẹlẹ ìkẹta àbí màláìkà ló tiẹ̀ pè àwùdà ẹljìnnà àbálìjànú ní ń pè fàkọ́dídà á mẹ́ńlá yòógì sàwò ẹni tí ò lè ràn lọ́wọ́ ní ń pè wọ́n ẹni tí ò lè là nínú ìṣòro náà ní ń pè wọ́n. fàlà yamliku kashfa durrin anhu wala tahwilahu ẹni yóò lè bá gbé ìṣòro kú o bí kò sí ìṣòro yẹn kú fún yẹn kódà wala tahwilahu kò lè bá yí yẹ kú bí yìnbọn dínkù mbẹ́ẹ̀ ipa ẹnìkan kan ọ̀ka ibi ni mùsùlùmí ti gbọdọ̀ jòkó jẹ́ ọmọ ènìyàn gbọdọ̀ jòkó jẹ́ kó mọ̀ pé gbogbo nǹkan tí ń bá ń jẹ́ ìṣòro tó bá ṣẹlẹ̀ sí òun ìyín ló lè ké bá ọmọ èdè ènìyàn ipò ọmọ ènìyàn ká nǹkan kan nínú ìṣòro tó bá ṣẹlẹ̀ sí yàn ipò ọmọ ènìyàn ká nǹkan kan nínú àdánwò ọlọ́wọ́n ọba nínú ìnira tọ́lọ́wọ́n ọba fi kẹ̀yàn ọlọ́wọ́n mo ní pé èèyàn ń wá pé he ìfẹ́ ká burú ṣẹlẹ̀ sí mi èèyàn ń wá ìṣọ́ra àmọ́ ìsìtì gọ́ọ̀sà ó ní pé ọ̀dà aburú ti wá ṣẹlẹ̀ síyàn ọwọ́ àwọn abò ló ṣe kúrò ààrẹ yọ bẹ́ẹ̀ ẹ̀wò náà lọ́wọ́ bá ń sọ fún wa nínú suratul anfal nínú suratul anfal gẹ́gẹ́ bí sheikh islam muhammad ibn abdul rahimahullah ẹ̀rí tí wọ́n fi ṣẹ̀rí gẹ́gẹ́ lórí báàbù lórí ọ̀rọ̀ yìí alẹ́ wọ́n ní istastaghithuna rabbakum fastajaba lakum anni mumiddukum bi alfin min almalaikati murdifin yẹn ni pé ńgbà tí ìṣòro ṣẹlẹ̀ sí yín níbi ogun Badr ẹ̀rì ìṣòro ti ṣẹlẹ̀ sáwọn sàhábà torí pé kí ni wọ́n ti rí pé àwọn tí wọ́n wá sí ojú ogun tí wọ́n ń jẹ́ kẹfìrí <laughs> wọ́n lé lẹ́gbẹ̀rún kan àwọn mùsùlùmí táwọn sì jáde táwọn fẹ́ lọ lè jà tọ́lọ́lọ́ lè pàdé àwọn kẹfìrí ẹgbẹ̀rún òjò ọgọ́rùn-ún mẹ́ta lọ ó lé díẹ̀ ó mì pé ìlọ́po mẹ́ta wọn ni wọ́n jẹ́ ẹ làwọn mùsùlùmí àwọn pé ìṣòro dé wọn wá wò pé bò làwọn ṣèṣe lọ́wọ́n wọn sọ pé wọ́n wá ké pè mí ọlọ́wọ́n ọba istastaghithuna rabbakum olùwà ní pínpá tẹ́ ń ké pọ̀ ọlọ́wọ́n ọba yín ẹ̀rán bẹ́ẹ̀ ṣe pé pé kó yọ yín nínú ìṣòro kó kó yín yọ ọlọ́run bá ni mo sì dá yín lóhùn tó túmọ̀ sí pé kéèyàn képe ọlọ́run ọba nígbà tí ìṣòro bá báyàn ẹ̀sìn ni o ẹ̀sìn ni tó pé tíyẹn bí ilé képe nǹkan míì tí nǹkan yìí sọ ọlọ́run lèèyàn ń pè èèyàn ń ṣẹbọ pẹ̀lú ọlọ́run ọba ni o ìyẹn ló gbọdọ̀ yé mùsùlùmí yékéyéké ní tí kó yé wa náà nu tẹ bá wo tíra sẹ́kẹ̀ yìí ní rí i pé gbogbo nǹkan ti ń ṣẹlẹ̀ ní àwọn ọ̀nà tí ìṣẹ́bọ níbi ìbádà ọlọ́run ọba tó ti máa ń ṣẹlẹ̀ sí ọmọ èèyàn tó ti máa ń ṣẹlẹ̀ sí mùsùlùmí wọn náà ní ṣé kí wọ́n yàn nàná rẹ̀ díẹ̀díẹ̀díẹ̀díẹ̀ ẹ wò ìṣèwọ́fà ni wọ́n mú ẹ̀rí rẹ̀ wáyé ìpọ́lọ́ ní tastaghithuna rabbakum fastajaba lakum ìlú wa ni mo wá dání lóhùn bí alfin min malaikati murdifin mo wá sọ àwọn ẹgbẹ̀rún yẹn ni pé one thousand àwọn màláìkà ọlọ́run wa sọ̀kalẹ̀ wa ma ja'alahu Allahu illa bushra olúwa ni mo kàn fi dùn yín nínú ni mo kàn fi dùn yín nínú wal tatma'inna bihi qulubukum mo fẹ́ kọ́kàn yín ó balẹ̀ wa ma an-nasru illa min 'indi Allah olúwa ni kò sí lè kan tẹ́ ti lè rí ìrànwọ́ ní rí ìṣòro tó bá bá yín tẹ́ ti lè rí gbàmígbàmí lórí ìnira tó bá bá yín kò sẹ́nìkan tó lè gbà yín là àfi èmi ọlọ́run ọba so ẹ obi ṣẹ́kù islam tẹ̀míyà rahimahullah wọ́n ṣàlàyé nǹkan tí ń jẹ́ al-istighatha púpọ̀ wọn náà ni pé ọmọ wá kí ìnira kó dúró fún yàn kí àdánwò tó bá yàn kókóra dúró gbogbo ẹni tó bá wá ń pe ẹnìkan nínú ànábì ọlọ́run ọba ni àbí ẹni rè kan ni wòlíì kan ni àbí màláìka àti ẹlẹ́yìn ti ń pè pé kó wá gbà yàn kalẹ̀ òǹtọ̀hún ó ti pe ẹni tí parí ò lè ká nǹkan kan torí ẹ̀dọ̀ ọlọ́run ni ọlọ́run ọba náà ni ọba tí mùsùlùmí máa ń lọ lè ń ké pè kó láwọn nínú ìṣòro ibi láti mà kí gbogbo àwọn tó máa ń wá káàkiri tó máa ní àwọn ń wá ìṣòro à ń wá níjọba àwọn tán ṣòro máa gbé sàbẹ́ni tó ti ẹ̀ jòkó tó ń sọ pé máa gbé ìṣòro rẹ bọ̀ àìmọ̀ ara tó pọ̀ ni àìjòkó jẹ́ tó pọ̀ ni torí pé kí ni wọ́n gan fúnra rẹ ìṣòro tí ń bẹ láàrẹ ìjẹ́pà rẹ kaná ẹni tó jòkó kalẹ̀ tó ní ká máa gbé ìṣòro bọ̀ tẹ́ ẹ bá wò dáadáa fínífíní ẹni tó bá súnmọ́ ìṣòro tó gbẹ lára ti ẹ̀gán kìí ṣe kékeré òun náà ni pé ọlọ́run ọba azza wa òun náà ni ẹni tí ìyẹn máa ń lọ lè ń ké ṣòro bá àwa ń ṣàlàyé pé èèyàn gbọdọ̀ lọ lè pe ìṣòro bá ànábì ọ̀sán nípa ànábì gbà míì ló la afá máa ń ṣàlàyé ipe kí wọn máa pariwo pé ànábì gbà míì o ànábì wọn ń gẹ́gẹ́ kan o àbí kí wọn máa pa ànábì ní pé òun gangan ni ẹni tí wọn láàánú ìṣòro tá a ah àwọn tí wọ́n ń jẹ́ àwọn onísáwí àwọn onísúfí onítọ̀ríkà ah, nínú ọ̀nà tó burú jù nínú ìlànà wọn òun náà ni al-istighatha yìí wọ́n máa pe anabi sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ kí wọ́n ń pè ọ́ lọ́wọ́ bá ní. bilakujuwe àwọn kan bẹ́ẹ̀ tó mọ̀ ní ya rasulallahi gawsan wa ya rasulallahi ankal mu'tamad wọ́n ní wo lọ́wọ́ wọ́n òjíṣẹ́ ọlọ́run o wa nabi muhammad gausan eh ṣèrànwọ́ fún wa kó wa yọnu sòrò wa madad à ń retí orí lọ́dọ̀ rẹ̀ ya rasulallah wọ́n mọ̀ ní ìwọ̀n òjíṣẹ́ ọlọ́run à ń tẹ̀lé mu'tamad ó ní wọ́n gẹ̀gẹ́ là ń fẹ̀mí tì là ń fẹ̀mí tẹ̀ ẹni pé wọ́n là gbára lé là ń fọkàn tẹ̀ ẹ̀wúrò èyí fi mọ̀ pé àwọn tí wọ́n ń ṣe sáwì yìí wọ́n máa ń pe ẹlòmíì tí kì í sọ ọlọ́run tí ẹ bá ń sọ fún wọn pé bóòlù yẹn ṣe lè máa ṣe sáré tí ò ní ṣe bọ kì í yẹ lómi ara àwọn ọ̀nà tí ẹ máa ń gbà ṣe bọ náà là ń kà yìí o sùnyìn kí ń pe ṣéwù kankan alánàbì yẹn gbọdọ̀ pé màláìka yẹn gbọdọ̀ pé wòlíì kan yẹn gbọdọ̀ pé tànàbì tá à ń sọ ní ayé ànàbì sallallahu alaihi wasallam ọ̀rọ̀ yìí ń bẹ nínú súnánù Tabarani nínú súnánù at-Tabarani kódà yẹn al-Haythami wọ́n ní hadith hasan ni inú kíra wọn ti ń jẹ́ majmu'u az-zawaid ọ̀rọ̀ yìí náà wà ń bẹ̀. òun náà ni pé wọ́n ní níjọ́ kan innahu kana fi zamani nabi sallallahu alayhi wa sallam inú mujam al-kabir al-imam Tabarani wọ́n ní ní ayé anabi sallallahu alayhi wa sallam munafikan kana munafik munafiki kan bẹ yu'dhi al-mu'minin munafiki yẹn ọmọ nfara ni àwọn mu'minin ni ìgbà tí ìnira yìí pọ̀ tí ìgbógun tì yìí pọ̀ àwọn sàhábà Nábì sallallahu alaihi wasallam wọ́n wá rí i pé ìfúnlẹ̀mọ́ yìí pọ̀ ìnira yìí pọ̀ tí mùnàbíkì fi ń ṣe fún wọn. faqala abubakar siddiq radiyallahu anhu abubakar siddiq ló bá ń sọ pé kumu bina nastaghiithu bi rasulillahi sallallahu alaihi wasallam ẹ jẹ́ ká lọ ká lọ sọ fún Nábì sallallahu alaihi wasallam kó inú ìṣòro min adal munafik lọ́dọ̀ mùnàbíkì yìí kọ́lá kókó ayọ́ hmm. fàkọ́lá rasulullah sallallahu alaihi wasallam anábì wa dáhùn lóhùn pé a ah, inna wu la yustajafu bi inna ma yustajafu billah ehe tí mo fẹ́ kẹ́ mà wọ́n ní pé yìí máa máa wá èmi pé pé mi ní kọ́ àwọn yọnu ṣòro kójú pé mi lẹ́ẹ̀ma ní kí n kó ń yọnu ṣòro innama yustajafu billah dájúdájú ọlọ́wọ́n wa ń là máa ń wá kókó àwọn ṣòro ọlọ́run lèèyàn máa ní kó kóyàn yọ nínú ìṣòro kò kí ń ṣe èèyàn ní máa ń kóyàn yọ nínú ìṣòro. sheikh islam tẹ̀ ní ọ̀rọ̀ ṣọ́ ọlọ́ wọn wá ní ṣe rí ọ̀rọ̀ yìí innama arada bihi an-nabi sallallahu alaihi wasallam al-ma'na ath-thani ní ìfẹ́ kó yé wọn òun náà ni pé innama yustajabu billah pọ́lọ́ ni máa ń kóyàn nínú ìṣòro wọn ní pé wa huwa ń bọ́ ọ̀dọ̀ mi bóyá ni pé ọlọ́run ọba subhanahu wa ta'ala òun ni ọba tí ó lè là nínú ìṣòro ṣe wà nẹ́bí sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bí ọlọ́run ọba bó ṣe nífẹ̀ẹ́ rẹ̀ tó ẹ wo ipa tí ipò ipò láńlá tí ọlọ́run ọba tó ànẹ́bí sallallahu alaihi wasallam sí láàrin àwọn ànẹ́bí ọlọ́run ọba àmọ́ tòun ti bẹ́ẹ̀ náà ànẹ́bí ń jẹ́ kó yé wọn pé ipa àwọn ọ̀ka nǹkan kan fáwọn ọ̀ka nǹkan kan ti fáwọn ọ̀ka nǹkan kan o wọ́n ni pé mùsùlùmí ọmọnìyàn ó gbọ́dọ̀ máa darí ẹ̀mí rẹ̀ sọ́dọ̀ ọlọ́run ọba ni òun náà ni pé kò ní kò sí nǹkan kan kankan tó lè ṣe fún ọmọ ẹ̀dá ọmọnìyàn ní àti ìlà nínú ìṣòro ṣùgbọ́n kan náà tí lè wo ọ̀rọ̀ àwọn látọ̀dọ̀ anábẹ́ àwọn ọ̀rọ̀ àdéhùn náà tó ní sọ̀rọ̀ ó tún ìlè kó yíyọ ní ìṣòro Ànábì sallallahu alaihi wasallam tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ kìámà àwọn míì lára àwọn àwọn ìjọ mi hmm, wọ́n dáná tó ṣe pé wọ́n wá bí ní Ànábì sallallahu alaihi wọ́n wá ní tí ìnira bá ń bá wọn ya Rasulullah gísínà nínú Ànábì làwà Ànábì ni wọ́n sọ wọn pé la amliku laka shay'an wala qad abulagtuka àwọn tí pàṣẹ Ànábì sallallahu alaihi tí islam ti dọ́dọ̀ wọn tí wọn gbọ́ tó bá jẹ́ gbọ́dọ̀ kìyàmọ̀ tí ìnira tí wọn ti tìǹbà ń ṣẹlẹ̀ sí wọn wọn àmà kípa lẹ́yìn sọ̀lọ́ sọ́lám lẹ́yìn wájú pé yàn pé á irọ́ o ṣe lè kọ́ tako ìṣìpẹ̀ tàlá nàbì sọ̀lọ́ sọ́lám ó ṣe àmọ́ kí wọn máa pa nàbì ipe kó ẹ ní sòrò nàbì sọ̀lọ́ ọ̀rẹ́ sọ́lám nítorí bá dijọ́ yìí irú nǹkan báyẹn kò ní í ṣẹlẹ̀ rárá òun náà ni pé bóyá ni pé ọlọ́run subhanahu wa ta'ala òun náà ni èèyàn máa ń pè kí kó pè ọ̀yọ́ nínú ìṣòro so tẹ bá worú àwọn nǹkan wọ̀nyí ẹni tó bá ti ń ní àfọkàntẹ̀ ife ẹnìkan ó lè kó òun yọ nínú ìṣòro sórí ẹni yẹn kò mọ̀ ní ní ìsinmi mọ́ láyé rẹ̀ kò ní ní ìsinmi ní ayé rẹ̀ torí pé kí ni ẹni yẹn òun ni ó máa darí gbogbo àlámọ̀rí rẹ̀ ń tó kó sọ́dọ̀ òun tó kó ní ọmọ kó yọ nínú ìṣòro tó jẹ́ pé ọ̀lẹ gbúù ọ̀lẹ yányán náà ní ẹrú ẹni yẹn tó kọ́ bá ń sọ fún ọ náà al pé yá yóò ẹ̀ náà fòdúró bá mọ́sálù fọ́sítẹ́mì ìrìlà iná lẹ́bí ní tẹ̀dẹ̀rẹ́ ìrìlà mi dùn nìyí láàyè mùlẹ̀kùnà láàyè kùlùkùnà zibaban. olúwa ní ẹ̀yin èèyàn ẹ mà jẹ́ kí n ṣàlàyé fún yín bẹ́ẹ̀ fún yín lápèjúwe kan tẹ́sí mọ́ bẹ́ẹ̀ ṣe rí àtàwọn tẹ̀ náà lè ń ké báyìí olúwa ní gbogbo àwọn tẹ̀ náà lè ń ké báyìí tán sànù yín kán gbà yín kalẹ̀ láyé kùlùkùnà zibaban olúwa ní wọn ò lè dá ìsinsin mọ́ sí wàyẹn wàlàgbé ṣàmà ìrìlà kódà kí gbogbo wọn kọ́ pera wọn pé ẹ jẹ́ ká kóra wọn jogbo àwọn alágbára ayé káwọn lè sùn làwọn fẹ́ dá wọn ò tó bẹ́ẹ̀ olúwa tó wọn sọ pé kọjá tí ìsinsin bá gbà nǹkan kan lọ́wọ́ wọn wọn ò lè rí gbà padà lọ́wọ́ ìsinsin olúwa ní dọ́ èrò fatọ́ lébú wọn lè mọ̀tò lọ́pọ̀ àtẹ̀yìn èèyàn kẹ́hìn lọ́lẹ̀ ń wáyà kí àtẹ̀ntẹ́ ń wá kí olúwa ní gbogbo yín ọ̀lẹ ní gbogbo yín ẹni tó ló wọn gbà kalẹ̀ àtẹ̀ntẹ́ ń gbà kalẹ̀ ọ̀lẹ ní gbogbo yín olóhùn ọ̀lẹ ní gbogbo yín torí túmọ̀ sí pé ọmọ ẹ̀dẹ́ ènìyàn ọgbọ́dọ̀ darí ẹ̀mí rẹ̀ sọ́dọ̀ ọlọ́run ọba nìkan oṣù kọ́ máa retí pé òun lẹ́nìkan ti kú ní ọgbà òun lẹ̀ nínú so eléyìí náà ní yàtọ̀ káma fi dá ẹni tí ó ń tẹ ọba lọ́kàn ṣoṣo máa yàtọ̀ sí ẹni tí ń ṣe ẹbọ pẹ̀lú ọlọ́run ọba tó yóò máa gbọ́ táwọn yóò máa pe máa pa ànábì bí ànábì sanú àwọn àkọ́rọ̀ àwọn tó máa ní kí á ah, ẹni yìí ọmọ pé púpọ̀ so eléyìí ẹbọ ni o tí mùsùlùmí gbọ́dọ̀ súnmọ́ ìtòsí rẹ̀ wó ṣẹlẹ̀ òkọ ma ìyẹn gbọ́dọ̀ jìnnà sí ẹlòmíì kí sá anábì ni ó pè é mọ ní pé ìyá òun o tí wọ́n ti ṣòro kan bá ṣẹlẹ̀ sí ìyá rẹ̀ ni ó máa pè pé ìyá mi o má sùn lọ́rùn o ìyá mi o àbí bàbá mi o má sùn lọ́rùn àbí kẹlòmíì kọ́ máa pè àwọn àfa rẹ̀ pé àfa òun má sùn lọ́rùn àbí kọ́ máa pè ṣé òun ìwúrò eléyìí ẹnu tí ni ó kàn sọ fún ọ náà ni pé ṣé gbogbo àwọn tó ń pè yìí ṣé ọlọ́run ni wọ́n ni tí wọn náà bá ti lè dáhùn pọ́lọ́ wọn bá ní wọn á jẹ́ pé òní bùkátà sí kọ́ ọmọ pọ̀ wọn nù tó bá ti pé ó bá lè dáhùn pọ́lọ́ ni wọn ò tún sàgbá kò mí nù òun náà ni pé tó bá ti wá mọ̀ pé òun yìí sọ ọlọ́run ọba kí ni tí yẹn máa pè àwọn ẹni tí kò kí ń ṣe ọlọ́run ọba fún ọlọ́run ní èmi àwọn kọ́ ni wọ́n dá ọ mi ni mo dá ọ ṣòṣòro tó ṣẹlẹ̀ sí ọ kò ṣẹlẹ̀ lẹ́yìn mi bóyá ni pé n tí ọlọ́run ọba tí mo rí nígbà tí n ti ń ṣẹlẹ̀ tí mo sì mà sí i olúwa ní ẹ gbogbo àwọn tẹ́ ń pè káàkiri yìí tẹnìkan là yín ń tẹ̀dẹ̀ ríhun lẹ́sìn ọ̀dọ̀ wa àkùntẹ́ bá pè wọ́n wọn ò lè dá yín lóhùn wà láwùjọ mi ríhun mọ́sítà jẹ́ àbùnà kókó àtọ́ bá tiẹ̀ gbọ́ wọn ò ní nǹkan kata lè ṣe fún yín gbogbo eléyìí ń fi mà gbogbo àwọn tí wọ́n bá ní àwọn ọmọ pé àwọn ẹni ọlọ́run kódà ní jákàn lọ́dọ̀ wọn àwọn náà láàmú pé wallahi alazim ó yẹ kó yíyàn ipe àníṣe bó o ṣe ń pè tí kí wọn ò gbọ́ ohun tó ń sọ sẹ́ẹ̀ tó bá ti gbọ́ wọn ò lè ṣe nǹkan tí wọn ò lè dán lóhùn pé ọyá ajá ló lè ṣe nǹkan yìí fún torí pé àwọn gan ipa àwọn ọ̀ka kankan níbi tí wọ́n kà tán wà ṣẹlẹ̀ yìí òun náà ní tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ tí à ń sọ àlàyé pé mùsùlùmí kò lẹ́tọ̀ fún wa ká mọ́ lọ lè pe nǹkan míì tó yàtọ̀ sí ọlọ́run ọba àwọn kí wọ́n bẹ tá gbọdọ̀ ṣàlàyé kó di pé á ẹnu kù níbi eléyìí òun náà ni pé kéèyàn wá ṣe ìṣẹ̀rọ̀ ọ̀sà bí makhluqin fima yaqdiru alayhi kí ni olùyẹ wá gbà mí nínú ìṣòro àmọ́ nígbà tí yẹn ń pè yẹn yẹn ìǹtípa rẹ̀ ká náà lè yẹn ń pè fún sọlápẹ̀júwe bóyá ọ̀rẹ́ yàn ọ̀rẹ́ yàn tó ṣe pé ọ wá ń pe dókítà pé kí dókítà kan wá kó wá báwọn kó wá fún un lábẹ́rẹ́ ìjọkọ́ wá fún un ní oògùn irú yẹn náà ìṣègbè àṣà náà ni bí kó wá láyà nínú kó wá séèfù yẹn nínú àárẹ̀ tí ń ṣe yàn àbí kọ́ wá treat yàn sùúrù yẹn èyí mo èé ṣe ẹbọ ti ipa dókítà òun ká láti ṣe ni so bákan náà àbí kó jẹ́ pé èèyàn já sínú kòtò ọwọ́ ni ẹ dákun ẹ dákun ẹ fàmí lọ́wọ́ kí n fi jáde nínú kòtò yìí lẹ́yìn òṣì ipa rẹ̀ ká láti fàyàn jáde nínú àmọ́ àwọn nǹkan tó ṣe pé ipò ọmọ ènìyàn ká tó ṣe pé ipò ọmọ ènìyàn ká ọlọ́wọ́n ọba ní máa ń ṣe kí ọmọ rẹ̀ lè ké pe èèyàn nítorí irú rẹ̀ tó kó wá gbà yẹn kalẹ̀ bí wọ́n á nìsín accident fẹ́ ṣẹlẹ̀ kó wá máa pe fíìmù rẹ̀ ẹ̀rí kó máa pe ẹni tó jẹ́ àfa rẹ̀ ẹ̀rí kó máa pe ìyá rẹ̀ ẹ̀rí kó máa pe bàbá rẹ̀ ẹ̀rí kó máa porí orí mi ò sórí eléyìí gbogbo nǹkan tó yẹ kí mùsùlùmí kó ṣàkíyèsí ni èyí ò múná ti ọjọ́ kan tó ṣe pé a wà nínú mọ́tò a ń lọ sí ọ̀nà ẹ̀kọ́ and travel ni bó ṣe di pé àwọn tírélà ńláńlá wọn bó ṣe já mọ́tò wa lẹ́gbẹ̀ẹ́ nù so bí o ṣe já mọ́tò lẹ́gbẹ̀ẹ́ ẹ̀rú bá gbogbo àwọn tó wà nínú mọ́tò tẹ bá rí ní ti ń jáde lójú àwọn èèyàn lẹ́nu àwọn èèyàn níjọ́ yìí Allahu Akbar ẹlòmíì pé jésù ẹlòmíì pé ìyá ènìyàn àti ẹlòmíì pé bàbá mi ẹlòmíì pé ìyá mi rí ní ogin kan yé yé ẹlòmíì pé yé dúró léyìí ọ̀wá sẹ́nìkan tó rí yá Allahu pé nínú mọ́tò so gbogbo léyìí ń jẹ́ kó túmọ̀ sí pé nígbà tí ìṣòro bá ń ṣẹlẹ̀ ibi tí ẹ̀mí yẹn bá lọ́mọ jù iná ẹ̀ ni ẹ̀mí yẹn ọ̀ lọ so òun náà ń pé mùsùlùmí a gbọ́dọ̀ máa jẹ́ ẹni tí a máa sọ gbogbo nǹkan tí a bá fẹ́ ṣe. àníṣe kéèyàn wà nínú ìṣòro tó ṣe pé ipa ọmọ ènìyàn lè ẹni tí ọmọ ènìyàn lè ṣe fún yàn ní ìrànwọ́ ni kò sí tó burú bẹ́ẹ̀ kí wọ́n wá nítọ̀ wọ́n tó bá ti ń pèèyàn jẹ́ kó a àbí nǹkan gbìyàn lẹ́tọ̀ lápèjúwe wọn ní lágbájá wọ́n dàpọ̀ àbá yọ kí nìyí ẹ rí i pé ìṣòro tẹ̀lẹ̀ sí yàn ní tẹ́niyẹn lè bá yàn yọ ni sọ irú ìyẹn kò kí ń ṣe tí à ń sọ nìyẹn o àmọ́ kọjọ́ pé nǹkan tó ṣe pé pọ́ mi ènìyàn lè ká àárẹ̀ tí ó kọ́ ọmọ ní yé àfa mi ẹjọ́ wọn ṣe kí n lálàáfíà bá nàbí bọ̀ mí lálàáfíà àbí kẹ́ni kan àbí orí mi àbúrò àǹkan báyìí àbúrò ńlá ni pípé ń jẹ́ ìṣẹ́bọ pẹ̀lú ọlọ́run ọba tí pọ́lọ́run ọba ò ní yọnu sí láéláé ìṣẹ̀lẹ̀ òkọ́ ma tẹ́ bá ń gbọ́ àwọn míì àwọn ọ̀rọ̀ míì bẹ́ẹ̀ tí wọ́n máa ń mú wá tí wọ́n rò pọ̀rọ̀ gidi náà ń sọ ni àwọn tó máa ń sọ pé àwọn sọ pé kò sí ẹrẹ kéèyàn pé yàn láti pé kó sì gẹ́ stigata fún yàn àwọn oníṣòfin máa ń sọ bẹ́ẹ̀ wọ́n ní kò sí jẹ́ stigata kò sí stigata ò burú sọ tẹ́ bá ń béèrè pé kí ni tẹ́ gbé lọ́wọ́ wọ́n làwọn lẹ́rìí wọ́n wà ní ẹ̀rí inú kùránì wọ́n ní fastagafa alladhi min shi'atihi ala alladhi min aduwihi wọ́n ní ní ayé ànábì Musa ìgbà tí wàhálà ń ṣe láàrin arákùnrin méjì arákùnrin kan ìgbà tí ọwọ́ rẹ̀ wá ń dùn nígbà tí wọ́n ń jà tí ó rí pé ọwọ́ tiẹ̀ wá ń rí ipa rẹ̀ fẹ́ ka ọ wá pe àlẹ́ musa wá ní kọ́ gbà àwọn nínú ìṣòro pé wá kó mi yọ ẹni ìfẹ́ mọ́ nàmí nì sọ̀rọ̀ àlẹ́ musa wá gbà kalẹ̀ tí wọ́n ní irú gbígbà kalẹ̀ tó pósè képe àlẹ́ musa hàn ìsìgì àṣà náà nù so ẹ̀rí pa ti ṣàlàyé gbogbo nǹkan tó bá jẹ́ pé nǹkan tó pọ̀ ọmọ ènìyàn lè ka ni ẹ̀rí pé ní tí ọmọ ènìyàn lè ṣe tí àlẹ́ musa lè ṣe náà ni ẹni òun pè é sí kì í ṣe ní tó yẹ pé ọlọ́run ọba ni màá ń ṣe é ẹni pè ọ̀fẹ́ bá mi ládàbò fún mi níbi ẹni fẹ́ bá mi jà yìí so kò sí ní ti àbí ọba ń bá lágbájájà kò sí ní yíwọ̀n sí ń ṣe pẹ̀lú ní tá a sọ pé ìpè gáàsà tá à ń ṣe lálàyé ní eléyìí ọjọ́ mọ́ ìpè gáàsà pé ní tipa èèyàn bá lè ká so kí èèyàn pè yàn láti má bá wọn ṣe nípa tí ìṣòro bá ń ṣẹlẹ̀ sí mùsùlùmí so níbí ni mùsùlùmí gbọdọ̀ mà wípé gbogbo tí ń jẹ́ ẹbọ eh, mùsùlùmí gbọdọ̀ jìnnà sí o mùsùlùmí gbọ́dọ̀ jìnnà sí o so ó ní pé yìí máa lọ lè pé pé pé péyàn nígbà ṣòro kí wọn máa kí pariwo yàn nígbà ṣòro ẹ pé yéé kọ́lẹ̀ lómi ayé ni wọ́n máa pè ayé o ẹ wá rí wọn báyìí gbúdọ̀ tí wọ́n bá ń ṣerú eléyìí ń ṣẹbọ pẹ̀lú ọlọ́run subhanahu wa ta'ala ṣùgbọ́n ìsinmi tọ́lọ́run bá wí ni pé ittabi'u ma unzila ilaykum min rabbikum wala tattabi'u min duni awliya qalilan man tadhakkarun olúwa ní ẹ máa tẹ̀lé ní tolúwa bá sọ̀kalẹ̀ fún yín látọ̀dọ̀ ọlọ́run ẹ má tẹ̀lé ẹlòmíì má fipó ń lẹ́wàá rí ní ẹni tí ó jẹ́ alákọ̀yà sí yín ẹni tó ṣepó ń lẹ́ máa ṣẹ́rí gbogbo nǹkan tó bá ti bá yín níṣòro ẹ máa ṣẹ́rí rẹ̀ lọ́ba ọlọ́run bá ní kẹ́ ẹ máa ṣẹ́rí rẹ̀ lọ́ba o kọ̀lé lọ́mẹ́tẹ̀dọ̀ kẹrùn olúwa ní tòun ti bẹ́ẹ̀ náà àwọn díẹ̀ náà ní ọ̀rọ̀ yìí náà ló wúlò fún un òní pé mùsùlùmí ó ṣọ́ra kó jìnnà sí ìmáa pe ẹlòmíì tó ẹ máa wò ó sheikh yani alislam tèmíyà rahimahullah gbàtọ́ ń tú àṣírí àwọn oníbídà wọ́n ní mímú òróró awùláhi wa ṣùbáyìhìm اعتقادهم أن الاستجابة مثل هذا الدعاء كرامة من الله تعالى لعبده وليس في الحقيقة كرامة wọ́n ní àìmọye ẹlòmíì tó ṣe pé ntí máa ń tàn wọ́n jẹ wọn náà ní kí n gbà tí mo kó ìgbé lágbájá ntí n sọ wọn bùkátà mi sì bíyá mo képe àwọn ẹni irú ẹni yìí ìtànjẹ ni tó bá pọ̀ ọlọ́run ọba nìkan oṣù náà bùkátà rí ó bí yá tọ́lọ́run bá ní kí bùkátà rí òsì ní bí yá kódà kó o pé ẹni tí kìí kó o pé ogun tó bá pè kò ní bí yá náà ni ó ti mẹ́nu pé bùkátà rí ó bí yá ni àmọ́ kó wájú pé àwọn ẹni ọlọ́run tó wá pè náà lọ́wọ́ ni kó mú bùkátà rẹ̀ bí yá àwọn míì ń bẹ tí pé táwọn tiẹ̀ máa ń ṣe ni pé wọ́n wàá to àwọn ẹni ọlọ́run ó tó kọ wọn rẹ̀ gẹ̀dẹ̀ wọ́n wàá to wọ́n to wọ́n to wọ́n to wọ́n pàtàkì jùlọ àwọn tó ń jẹ́ yorùbá nílẹ̀ nílọrin tó bá sọ pé yorùbá wọn wà ní àwọn afá alágbájá afá alákásígbè afá kìnìkan afá kìnìkan afá kìnìkan ó kọ́ wọn táwọn ń dá yìí tábà wá dáko kọ́ ogun wọn tán tábà béèrè nǹkan tó wù wá á bùkátà òbí ya ni irú eléyìí irọ́ láńlá ni ẹbọ ni pẹ̀lú ọlọ́run ọba èèyàn kì í pe ẹlòmíì tó yàtọ̀ sọ́lọ́run ọba nígbà tí ìṣòro bá tẹ̀lẹ̀ síyàn bí ẹni pé ọlọ́run ọba lèèyàn máa ń ké pè é sọ̀rọ̀ kan wà ń bẹ tí kò gbajúmọ̀ lọ́dọ̀ àwọn onísáwí wọ́n ní látẹ́sùkù wọ́n ní àlàyé ìrọ́bì kàṣùdàtàn àwọn kàdíríà náà ń kọrin orin yẹn tó ẹpọ́n bá ń mú lò ní tó ẹpọ́n mọ̀ tó mọ̀ nǹkan táwọn ń wí ni ah báwo ni ọba ṣe dáa tó fún wọn o wọ́n ní látẹ́sùkù wọ́n ní àlàyé ìrọ́bì kàṣùdàtàn máa lọ máa pariwo ìnira tó bá bá ọ fún ẹni tí kì í sọ lọ́run pariwo ìnira àbí ìṣòro huwala alim tọrọ lọ́wọ́ bá lọ́ba tó nímà wa ghayruhu la ya'lamu ẹlòmí ọ̀ma ọlọ́run lọ́mọ ti ń ṣe ọ́ ẹni tó lọ́dọ̀ rẹ̀ tó kú ọlọ́run rẹ̀ ṣàlàyé nǹkan ti ń ṣe ọ́ fún un ẹ́ so àbí kó bá tẹ̀ ṣe pé ó bá tẹ̀lé ohun tó mà náà kò lè mọ gbogbo ẹ̀yán kò lè mọ èyí ń bẹ́nu ọkàn rẹ̀ so òun ọmọ kankan ọlọ́run bá lọ́mọ ọlọ́run bá rẹ̀ yẹn máa ń pariwo lọ bá wọn ni wáyé dá ṣakawta ila tẹ́síkù rọ̀ṣìmà ilẹ̀ ńláde ìlàyà ọ̀hán tó o bá ti nà lè ń ké bí èèyàn ònkìlọ̀ lè ké bá a fà nà lè ń ké bá yẹn ní ọlọ́run ọba kan ẹ̀ wọ́n kàn lọ lè ń bẹ́ni tí ọ̀dájú ọ̀nà lè ń fẹ́ nu ọ̀nà lè ń fẹjọ́ ọlọ́run ọba aláàánú sun ọ̀dájú ẹ̀wọ̀ gbogbo àwọn tẹ̀lé lè ké bá wọn ọ̀dájú ni wọ́n tó tó bá ti ké lọ bá wọn wọ́n padà gbé nǹkan kan ọlọ́run tó ṣe àbíká sọ wọn pé tí ọba ti gbọ́ nù sòrò òun nítorí wọ́n gbé kọ́ lọ́rùn tó ṣe nù tí tó bá ti bá ń sànù rẹ níbi kọ́lá kò gbà ń kan lọ́wọ́ mi nìsín ó dijọ́ tó bá bọ́ nínú sòrò yóò pọ̀rọ̀ àgbà gbogbo ẹ̀ lọ́wọ́ rẹ padà fún náà ni pé mùsùlùmí ọ̀dọ́ ọlọ́run nìyẹn máa ń ké lọ ìṣòro tó bá báyàn innama ashku bathi wa husni ilayhi ẹ̀wọ̀ ọlọ́run máa ń sọ nípa lérí ọ̀rọ̀ ànábì Yusuf ànábì Yakub ó ní gbogbo ìṣòro tó bá mi yìí ọlọ́run lèmi ń pariwo lọ́wọ́ àti ìnira tó bá mi yí ọlọ́run lèmi ń pariwo lọ́wọ́ bẹ́ẹ̀ ni mùsùlùmí ṣe gbọ́dọ̀ rí ọlọ́run lèyàn máa ń ké pè òun lèyàn máa lọ lè ń sábà nígbà tí ìṣòro bá ṣẹlẹ̀ síyàn síwájú ọlọ́run subhanahu wa ta'ala kó má tó ṣe pé lọ lè ké bá fi ọlọ́run ọba lẹ̀ ti ń ni وأهلا وصلى الله على محمد وعلى آله وصحبه وسلم تسليما سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك